yẹn ni pé a rí àwọn kan tí wọ́n jẹ́ ọ̀dọ́ langba léyìí tó ti pé á pé tọ̀ ìrun jimá tàwọn o aago mẹ́sàn-án àárọ̀ ńlá wọn máa kí sí. so lágbára lọ́wọ́ bá níjókòó yìí a máa ṣe àlàyé fúnra wa àkókò wo gangan òun là á máa kírun jimá ìgbà wo ni anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà wo ni máa kírun jimá. sùgbọ́n kó tó di pé a lọ síbi eléyìí a ó kọ́ sọ nípa àdábù àlìjúmà àwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ wà lára ẹnì kọ̀ọ̀kan wa látàrí wípé ọjọ́ jimá a fẹ́ lọ kírun fọlọ́wọ́n ba àwọn ẹ̀kọ́ wo lọ́jọ́ ẹ̀kọ́ jimá kí ni pàtàkì ọjọ́ jumá gangan ẹgẹ́ bí ó ṣe wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan wo ní ọ̀tọ̀ náà láti wáyé yẹn níbi ìrun jimá ní pàtàkì jùlọ tó bá di pé imam bá ti gorí khutuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń làwọn ọ̀rọ̀ tó ṣe pé ó ṣe kókó léyìí tó ṣe pé a máa gbéyẹ̀wò ní ìjókòó tòní èyí tá a wà ní inú rẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ọjọ́ kí ó kún wa lọ́wọ́ kọ́wọ́lá la ilaha illallah èkíní ọjọ́ jimá ọjọ́ tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ni nínú ṣẹ̀ríà Islam fúnra Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ńlọ pàtàkì ọjọ́ náà nínú hadith Òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam anabi jama wípé ọjọ́ jimá ńlọjọ́ tó ṣe pé ó lóore jùlọ nínú gbogbo ọjọ́ tó ṣe pé òòrùn ń yọ jáde nínú rẹ̀ látàrí pé ọjọ́ jimá yìí ńlọjọ́ tó ṣe pé anabi Adam alayhi salatu wa salam tó jẹ́ ẹ̀dá àkọ́kọ́ ọjọ́ gangan ńlànà bíi ádámà òní ọwá sílé ayé ọjọ́ jimá yìí gangan ìní ànábì ádámà aleyhi salatu wa salam ńlọ́wọ́n bá subhanahu wa ta'ala ńlọ́ mu wọnú àlùjáná onídẹ̀ra àní ọjọ́ jimá yìí bákan náà ńlọ́jọ́ tó ṣe wípé wọ́n mú ànábì ádámà aleyhi salatu wa salam kó nu ọgbà àlùjáná onídẹ̀ra àníṣe ayé yìí ò ní parẹ́ àfikọ́jẹ́ pé ní ọjọ́ jimá òun náà ni yóò parẹ́ nínú hadith mi ànábì jẹ́ àmọ̀ wípé àníṣe ọjọ́ jimá yìí ọjọ́ tí ó lóore púpọ̀ ni níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní kárí wípé awẹ̀ irúwẹ̀ tá a máa ń wẹ̀ tá a bá ní jẹ́nàbà wọn fẹ́ ká wẹ̀ lóòjọ́ jumá torí kíni torí láàdá àti ẹ̀san èyí tó tóbi tí ń bẹ níbi ọjọ́ jimá yìí bákan náà ẹni ànábì wa sallallahu alayhi wa sallam ló fi pa wá láṣẹ láti rí wípé à ń wẹ̀ lọ́jọ́ jimá lọ́jọ́ jimá yìí bákan náà iṣẹ́ àsálàtù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún jẹ́ ntí ó pàtàkì púpọ̀ ìyẹn ní ọjọ́ jimá torí kíni látàrí oore èyí tó tóbi èyí tí níbẹ̀ òun náà ni kódà wọ́n fẹ́ ká wọ aṣọ èyí tí ó bá dáa jù tó má jùlọ nínú aṣọ wa wọ́n fẹ́ ká wọ̀ ọ́ lóòjọ́ jimá láti lè bá fi pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn tó ṣe pé ó wọ aṣọ tó mọ́ láti lọ́ọ́ fi pàdé ọlọ́run kódà lóòjọ́ jimá wọ́n fẹ́ kárùn orin anábì tó wá tó láàdá lè tọ́pọ̀ sórí kéèyàn lọ sí jimá lẹ́yìn tó ṣe wípé ọ̀rọ̀ lọ sọ láàdá rẹ̀ náà ni wípé àforíjìn tó tóbi látọ̀dọ̀ ọlọ́run ọba èyí ò rí gbà láti pàṣẹ ṣíṣe bẹ́ẹ̀ ní ìbámu sí àwọn ahadith lóríṣiríṣi ètò wa lórí abala yìí tí ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀ ń bá ilé ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀san tó tóbi léè tó ṣe pé àforíjì ọlọ́run ọba ọ̀nbẹ̀ǹbẹ̀ onítọ̀hún yóò lẹ́tọ̀ọ́ sí kọ́lọ́run ọba kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa àforíjì tààrà lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjánnà kọ́lọ́run kó má ṣe wá ní ọmọ lóòjọ́ jimá bákan náà wọ́n fẹ́ ká pọ̀ ní àsàlátù ṣíṣe fún anabi muhammad sallallahu alayhi wa sallam látàrí wípé àwọn àsàlátù wa tá à ń bá ń ṣe yọlọ máa bá òjíṣẹ́ ọlọ́run ọba kódà tó ń gangan tí ó máa láǹfààní láti dá wa lóhùn nípasẹ̀ àsàlátù ètí a bá ń ṣe é fún un nígbà yí anabi sallallahu alayhi wa sallam ìgbà tá anabi tó sọ eléyìí fún àwọn sàábé ní táwọn sàbí sọ ni wípé eré òjíṣẹ́ ọlọ́run ọba bó o ní àsálàtù wa tá à ń bá ń ṣe bó o ní ó sì máa dọ́dọ̀ eré òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́yìn tí o ti jáde láyé tán ànábì wa ń jẹ́ ó di mímọ̀ fáwọn sàbí pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn ànábì ọlọ́run aleyhimu salatu wasalam wọ́n lè ti jáde láyé o ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ó ṣe léèwọ̀ fún ilẹ̀ ilẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ ara àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ọba aleyhi musalatu wasalam lára àwọn sẹ́tí wọn fẹ́ kí agbé ọjọ́ jimá ṣe suratul kaf ẹ̀ ń bà má dáadáa wọ́n fẹ́ ká gbìyànjú kárí wípé aka suratul kaf ìyẹn lóòjọ́ jimá níbàámu sí hadith ètò wa lórí rẹ̀ náà ni látọ̀rọ̀ jùsẹ̀ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó sọ pé man qara'a suratul kaf fi yawmil jumu'ah àdán àláhù nọ́ọ̀rù mà bẹ́yìn náà lójúmọ́ àtẹ́yìn ẹ̀ ń bá gbìyànjú tó sapá tọ́ka suratul káf lóòjọ́ jimá suratul káf tọ́ka yóò tan ìmọ́lẹ̀ fún ọ láàrin jumá méjì solórí kásì àsàlátù fún ànábì nínú hadith inna min afdali ayyamikum yawmal jumá nínú àwọn ọjọ́ tó lóore jùlọ nínú sẹ̀mí nínú àwọn ọjọ́ yín tẹ̀ ń lò láyé ńlọ́jọ́ jimá ńlọ́wà fa akthiru alayya mina salati fi ẹ yára pé sàlátù fún mi kọ́ pọ̀ ní ọjọ́ náà fàyín náà sàlátà kò máa rú dàtọ̀ náà aláya torí pé àwọn àsàlátù yín tẹ̀ ń bá ń ṣe wọ́n máa kó hàn mí àwọn sàbí wa ní kẹ́yìn fatọ́ ọ̀rọ̀ dàn àlẹ́ ìka sàlátù náà wàkọ́dé àrímta bó ni wọ́n sì máa kó àsàlátù wa wá bọ̀ lè tó ṣe pé ara rẹ yóò ti di yóò ti kẹ́ fún ànábì wa ń dáhùn lóhùn pé inna Allaha harrama ala al-ardi ajsadal anbiya ara àwọn ànábì ọlọ́run ọlọ́run ṣe léèwọ̀ ilẹ̀ kò gbọ́dọ̀ jẹ ara àwọn tí wọ́n bá jẹ́ anabi ọlọ́run aleyhi musalatu wa salam láti àti fẹ́ fún wa lóòjọ́ jimá àtẹ̀bùkẹ́yọ̀ lè sọ láti lè jọmọ́ wọ́n fẹ́ káyìtì kó ń lé káyìtì lọ sí jimá láti lọ́ọ́ bá gbọ́ kútùbà láti lè bá kí jimá lásìkò rẹ̀ níjàmá kó kọ́ wa kó lè bá wà nínú fáìlì àwọn tó ṣe pé wọ́n wá sí jimá lóòjọ́ jimá nínú hadith Abu Hurairah malik tasala yawmal jumu'a ghusla al ẹ̀ ń bá rọ́jú tó gbìyànjú tọ́wẹ́ ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn ni pé rúwẹ̀ tá a máa ń wẹ̀ tí ọkùnrin àti obìnrin tí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ ara wọn tí wọ́n bá ara wọn ṣeré ìfẹ́ irúwẹ̀ tí wọ́n máa ń wẹ̀ ẹ̀ ń bá lè wẹ̀ lóòjọ́ jimá àníyàn ni ọkàn yàtọ̀ bákan náà ni wẹ̀ ṣe rí lẹ́yìn tọ́wẹ̀ tán rọ́ hafi sáàtì òòlà àkókò àkọ́kọ́ tí jimá tó ńlọgbéra tó lọ sí jimá ẹ̀san wo ni ọmọ bẹ̀ fún nítọ̀hún fàkànnàmẹ́ kọ́rọ̀ bàbá lẹ́yìn tí fi ń wojú rẹ̀ ọlọ́run ńlẹ̀sán tí wọ́n kọ́ lẹ̀ fún onítọ̀hún. wàmọ̀n rọ́ọ̀ha fìsáàtì thaniya ẹ̀ ń bá tún wá lọ ní àkókò tó tẹ̀lé fàkànnẹ̀mẹ̀ kọ́rọ̀ bàbá kọ́ra bí ìgbà kó fi màálù ó fi ṣe sàárà fáwọn aláìní lẹ́yìn tí fi ń béèrè ládàá lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń bá tún wá lọ ní àkókò kẹta fàkànnẹ̀mẹ̀ kọ́rọ̀ bàkàbṣàn akọ̀rọ̀nà bí ìgbà ẹ máa lọ ní àkókò kẹrin fàkànnàmì àkọ́rọ̀ bàdàjájà bí ìgbà pọ́pá díẹ̀ èsì sàrà ńlẹ̀ sọ́tí ọmọ abẹ́fọ́ nítọ̀ ẹ ń bá lọ ní àkókò karùn-ún fàkànnàmì àkọ́rọ̀ bàbá yìí lọ bí ìgbà wípé ó fi ẹyin èsì sàrà ńlẹ̀ sọ́tí ọmọ abẹ́fọ́ onítọ̀ tí màmú bá ti wá wọnú mọ́ṣáláṣí tó gorí mímbàrí hadaratil màláyíkà léyìí tí màmú tí yóò máa sọ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ á rí i pé à ń tètè dé mọ́ṣáláṣí lóòjọ́ jimá ká gbọ́ kútúbà ìmáàmù ìbá àpẹ́ ìbá àyára sárìpò ètèdè mọ́ṣáláṣí kó kọ rẹ kó lè bá a wà nínú ọkọ̀ àwọn tó ṣe wípé wọ́n ò ní ládàá pé wọ́n kí jimá kódà tí wọ́n ń tètè dé mọ́ṣáláṣí lóòjọ́ jimá lára rẹ̀ náà bákan náà ni pé alikitaro mina du'a yawm al-juma wọ́n fẹ́ ká pọ̀ ní àdúrà ṣíṣe yẹn lóòjọ́ jimá máa ṣàdúrà dáadáa lóòjọ́ jimá ní pàtàkì jùlọ àlàfo ògbà tí imam tó bá fi jókòó jẹ́jẹ́ kó tó di pé yọ bẹ̀rẹ̀ kútùbà ẹlẹ́ẹ̀kejì àsìkò ẹnìkankan ìsọ̀rọ̀ ló kó o fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá lẹ́yìn àlàásàrì lóòjọ́ jimá àlàfo ti bẹ láàrin òun sí magrebi wákìtò tìjàbà ni àsìkò gbàdúrà ni ńlọ́jẹ́ yá lò bèrè ntọ́ nbà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá lóore imam bukhari àti muslim wọ́n gba àdéhìí kan wá látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run bá níyọnu sí i ọlọ́run níbi ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé inna fil jumu'ati la sa'atan la yuwafiquha muslimun yas'alu Allah fiha khayran illa atawiya anabi ní àkókò péréte kan ó ń bẹ lálàfo ọjọ́ jimá àkókò péréte kan ó ń bẹ lọ́jọ́ jimá àsìkò tá a wí yìí la yuwafiquha muslimun mùsùlùmí kan ò ní í ṣe kòǹgẹ́ àkókò tá a wí yìí yas'alu Allah fiha khayran tí ó máa béèrè oore kan lọ́dọ̀ ọlọ́run ìlà àtọ́wò ìyá àfikún ọlọ́run ọba subhanahu wa ta'ala kó yà á ṣe irú oore tó nítọ̀ bá ń fẹ́ kó yà á ṣe fún onítọ̀hún. a ń láti wá kíyè sára fáwọn nǹkan kan ìyẹn lóòjọ́ jimá àwọn nǹkan mẹ́tọ́ sí pé ó yẹ ká jìnà sí lára rẹ̀ ó ní kéèyàn máa ta títà rírà àbá fẹ́ gbéṣẹ́ fúnra ẹni lásìkò tí wọ́n bá ti lè sọ pé wọ́n pèrún lóòjọ́ jimá ìṣẹ̀lẹ̀ yìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam nínú ayé àlọ́ ní pàtàkì jùlọ tí wọ́n bá ti lè pèrún èyí tí wọ́n ó fi bẹ̀rẹ̀ khutuba nínú ayé alukoran Allah subhanahu wa ta'ala sọ pé fas'au ila dhikrillah wa darul bay' ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo tẹ́ bá ti lè gbọ́ tí a pèrún lóòjọ́ jimá ẹ yá tètè ẹ mórílé mọ́ṣáláṣí ẹ pọ̀ sẹ̀sẹ̀ ẹ sì bí ẹ ń sáré bí ẹ ń rìn lọ síbi ìrántí ọlọ́run bá wàdàrú lè bẹ́ẹ̀rẹ̀ títà rírà ẹ yá o fásikò náà o suratul juma ni àyà ìwà àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án lára ń tá gbọ́dọ̀ jìnnà sí alikalam ọ̀rọ̀ sísọ àbí ìka ìrojú pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí kútúbà tí wọ́n ń ṣe ẹlòmíì lóòjọ́ jimá níbi tí imam ti ń ṣe kútúbà lọ́wọ́ tẹ̀síbà ni ó tún máa fà pàkà pàkà pàkà kọ̀lẹ́tọ̀ ẹlòmíì kura ni ó máa kà ẹlòmíì àdúrà ni ó máa ṣe gbogbo tó ń ṣeun kì í sásìkò rẹ̀ nu òǹkà ìrojú nu kótúbà ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ fún ọ ẹni ẹ fẹ́ kọ́ máa gbọ́ kódà bẹ́ẹ̀ nìkan máa ń bẹ̀lẹ́gbẹ̀ tí ń ṣe àròyé tí ń pariwo ọ gbọ́dọ̀ dálákẹ́ tọ́ ọ bá dálákẹ́ o ti sọ̀rọ̀ tí ò da o ti sọ̀rọ̀ tí ò láǹfààní o ti sọ̀rọ̀ tí ò lérè nínú hadith ètí Imam Muslim tí ó gbà wá òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé idha qulta li sahibika ansit yawmal jumu'ati wal imamu yakhtubu faqad laghawt Ànábì ní tó bá sọ fún ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ọ̀rẹ́ rẹ ọmọ ìyá rẹ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ nínú mọ́ṣáláṣí tó sọ fún pé dákẹ́ sórí pé ń sọ̀rọ̀ Ọlọ́run ni lóòjọ́ jimá tí màmú sì ń ṣe kútùbà lọ́wọ́ faqad laghawta ọ̀rọ̀kọ̀rọ̀ tún aṣọ ṣe bí ẹni ọmọ yarùngbà ni ọmọ fi ṣeré gbogbo eléyìí pátápátá lára àwọn nǹkan tí ò da lásìkò tí imam bá ń ṣe kútúbà lọ́wọ́ ni nínú hadith mamasal haṣọ fakọdìlágọ ẹni yòówù tí bá ń fi nǹkan ṣeré yálà òkúta wọ́wọ́wọ́ ni lásìkò bá tí ń ké kútúbà lọ́wọ́ onítọ̀hún ó ti ṣe ìṣesí tí ò da ó ti sọ̀rọ̀ tí ò lẹ́tọ̀ọ́ àwọn àsìkò mẹ́ta kan lákan láǹfààní láti sọ̀rọ̀ àsìkò kìíní ìdákàlámà wòlé imam tí màmú bá bá yàn sọ̀rọ̀ fúnra rẹ̀ tó bá bíyàn léèrè nǹkan fúnra rẹ̀ bẹ́ẹ̀ nìkan wọ mọ́ṣáláṣí lápèjúwe ìmáàmù wa mọ̀ bí o ti náfìlà tẹ́lẹ̀ àbí yàn náfìlà ó tó jókòó ni ìmáàmù lè fi pé ṣé o ti yàn náfìlà ntí ẹ ni so ó láǹfààní láti dá lóhùn pé mo ti yàn náfìlà o àbí ntí yàn náfìlà o. bákan náà idha sami'a al-imam yusalli ala rasuli sallallahu alayhi wa sallam táwọn tí ń bẹnu mọ́ṣáláṣí tẹ́ bá gbọ́ ìmáàmà muhammad sallam tó dákọ̀ ànábì ẹ̀tọ́ ní káwọn náà ṣe àsàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà idha dakhala al-masjid mutaakhiran wawajada al-imam ala al-minbar falyarka rak'atayn bákan náà àsìkò tá a tún lè ká ìrojú tí màmú sì ń ṣe kútùbà lọ́wọ́ ẹ̀ ń bá pẹ́ ó tó dé mọ́ṣáláṣí tí màmú ti ń bá kútùbà lọ ọ gbọ́dọ̀ jókòó tó fi yan náfìlà rákà méjì àsìkò tó fi yan náfìlà rákà méjì hùn ọ̀ka ìrojú náà nù ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ kéèyàn yan náfìlà rákà méjì rárá tí ò gbọ́dọ̀ wáyé tí kútùbà bá ń lọ tí màmú ń ṣe kútùbà lọ́wọ́ takati rikob ì máa dá ọrùn àwọn èèyàn kọjá yẹn ni pé máa la àwọn èèyàn ì máa la àárín wọn bọ̀ ó fẹ́ jókòó sáfù wájú ó tètè dé sí mọ́sálásí ó wá la sáfù bọ̀ ó sáfù bọ̀ ẹ̀ ń bá ṣe báwọn ó ti kó sùtá báwọn ọmọ ìyá rẹ̀ ti ń bẹ ní mọ́sálásí òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ó rí arákùnrin kan yatakhatọ rikoba nas tó náà ń la àárín àwọn èèyàn bọ̀ ó fẹ́ wá sọ wájú so anabi ni yejlis fakọ́dé adait jòkó síbi kan ó ti kó sùtá báwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń bẹ nínú mọ́ṣáláṣí àwọn ẹ̀kọ́ yìí ó yẹ ká mọ̀ àwọn èyí tí ọba lẹ́tọ̀ọ́ ń bẹ ẹ dákun ẹ jẹ́ ká rí wípé a jìnnà sí i kọ́nà kí ó gbà á fún wa. wàyí o lórí ntọ́ wá ìyẹn ní láti pàṣẹ àwọn ọ̀dọ́ kan àlè tí ó wáyé lẹ́nu lọ́ọ́lọ́ yìí níbi tá a ti rí àwọn kan tó ti pé wọ́n ń kírun jimá ní aago mẹ́sàn-án ọ̀rọ̀ tá a bá sọ lórí ètò yìí à ń láti máa sọ láì ní níkórira ẹnìkankan nínú bó làwọn àáfàá bó ni wọ́n ṣe wí amanatul alim à ń láti ṣe àdáa rẹ̀ ọlọ́ni ká má ṣe jẹ́ kí àwọn kan ti àkórira àbáwọn tí wọ́n di a lọ́wọ́ tí wọn ò jẹ́ kẹ́ ráyè dé mọ́ṣáláṣí ìkórira eléyìn ẹ má jì ó kó bá yín o tí ẹ fi wá ní lè ṣe déédéé tẹ́ ẹ fi lè sọ ntọ́ jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ fi ní ṣe dọ́gba àyìndélò ọlọ́run ní ká ṣe déédéé ká ṣe dọ́gba. ìdí nìtọ́ fi jẹ́ wípé ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta táwọn àáfàá sọ lórí abala yìí bídùnláì tààlà ń mú wa èwo lọ́wọ́ tẹ̀wọ̀n jù nínú rẹ̀ á tún mú ẹnu bá kọ́nà ọba subhanahu wa ta'ala kí àsìkò wo gangan là á máa kírun jimá ọ̀rọ̀ àkọ́kọ́ ńbẹ̀ ni wípé ìrun jimá wa tí a bá kí à ń láti kí báàdà zawal lẹ́yìn ìgbà tí oòrùn tó bá di pé ó yẹ̀ tààrí tán ńlá kì ọ̀rọ̀ yìí ńlọrọ̀ àwọn jamahir yẹn ni pé àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn àfa ẹ̀sìn ọ̀rọ̀ yìí ò ní wọ́n gbé ọlá fún jùlọ yẹn pé tábà kírun jimá káyàrí wípé oòrùn ó ti yẹ̀ tààrí kó tó di wípé a ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àsìkò tá a máa ń kírun ọdún iná làsìkò tá a máa ń kírun yídì ẹni pé àsìkò tá a máa ń kírun ọdún gángan ni làsìkò tá a máa ń kírun jimá so lára àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn lára láti rí bàbá wa àtọ kọlọn kọba nìkẹ bàbá wọ́n tún gbọ́ ọ̀rọ̀ kan wá lórí eléyìí látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud kọ́lọ́ ọba tààlà kó bá ní yọ́nú sí i àtàwọn míì náà nínú àwọn sọ̀hábà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìrun jimá tí a bá kí kò sí ní tó burú wọn là á lè kí nígbà tó bá kù sáátà kí oòrùn tó bá kù sáátà kí kọ́yẹ̀ tàrí wọn ní kò sí ní tó burú a lè kírun jimá ní àkókò yẹn ọ̀rọ̀ yìí ńlá rí lọ́dọ̀ Imam Ahmad kọ́lọ́n kó bá ní ìyọnu sí wọn àwọn ní kò sí tó burú láti kí ìrun juma nígbà tó bá kù sáátà kí òrùn kí ọyẹ tàrí. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ńlọpọlọpọ nínú àwọn àáfàá òní wọn fara mọ́ jùlọ kódà Imam Bukhari nínú tírà wọn Sahihul Bukhari ní táwọn kọ́ bẹ̀ ni wípé àsìkò tá a máa ń kí ìrun jimá nígbà tó òrùn tó bá yẹ tàrí ni baba Ibn Hajar kọlọ̀nkọba ní kẹwọn wọ́n ní Imam Bukhari ó mú ìdájọ́ wá láàrin bí gbà wípé ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ àfẹnukò àwọn àfáà ni ó ní tọ́fà tẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí táwọn tí wọ́n ní aleke síwájú àkókò ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí tí ò múnádóko gbáà ńlá àwọn ẹ̀rí léyìí tí wọ́n mú wá. tọ́yì tọ́ba wa kódà àáfàá wa Ibn arabi al-Maliki kọ́lọ̀ ńkọ́ bá ní kẹ́ wọn àwọn tí lórí pé ìgbà tó òrùn bá yẹ̀ tààrí tán ńlá máa kírun jimá wọn ni àyàfi imaamu ahmadu kọlọ̀ nkọ́ba nìkẹ́ wọn àwọn ni a sọ wípé a lè kí bóòrùn ò tiẹ̀ tí ì yẹ àtàrí tán nínú àwọn ẹ̀rí ètí á gbà wá látọ̀dọ̀ òjíṣẹ́ látọ̀dọ̀ àwọn ẹ̀rí táwọn tí a sọ pé a lè kí jimá àfi ká pé òòrùn ọ̀yẹ̀ tàrí oní hadith ètí á gbà wá látọ̀dọ̀ anas kọ́lọ́mù bá kí ó bá ní yọ́nú sí i ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ọjà tí máa ń kírun jimá hina tamilu shamsu kaana rasulillahi sallallahu alayhi wa sallam yusalli al-jumu'ata hina tamilu shams rawahu al-bukhari yìí wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́ bá ọjà tó ṣe pé ìmá kírun jimá nígbà tí oòrùn tó bá di pé ó tàrí bàbá ibn hajar wọ́n níbẹ̀ yìsọ́lé ńlọ́lọ́ fíìlì mùdọ́rì òní fíìlì mùdọ́rì òní ó ń tọ́ka sí pé ìtẹ̀yàn ń ṣe ìyẹn máa ń ṣe continuously tí ò ní jáwọ́ ń bẹ̀ nígbà kankan ọjà mọ̀ wípé ìṣesí ànábì òní kó kírun jimá kó tó di pé òrùn yọ yẹ àtàrí. àdìfí mi ti ń gbà látọ̀dọ̀ Salma ọmọ al kọ́nà ọba kọ́ba níyọ́nù sí òní kò nà najma'u ma'a nabiyyi sallallahu alayhi nattabi'u l-fayl ó là máa ń kírun jimá pẹ̀lú òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam àákì jimá tán nígbà tó rùn bá yẹ̀ tàrí ni là máa ń kí jimá kódà ńgbà tá a bá kírun tán á sẹ́rí padà lé nattabi'u l-fayl ojì á máa wá tẹ̀ lọ àdìfì muttafaqun alayhi Imam Bukhari àti Muslim ìní àgbà àdìfì yìí ìní àdìjọ gbà wá lára àwọn ẹ̀rí wọn ni wípé wali annahuma salata waqtin fakana waqtuhuma wahidan kálùmọ̀sọ̀rọ̀ ti wà tá a mọ̀ wọ́n ní àti pé ìrun jimá àti ìrun àìlà tábání àwo ìkíní kejì wọn á rí wípé àsìkò tí ìrun àìlà tí ó di kọ̀dọ́wò àsìkò tí ìrun jimá náà tí ó di gbèsè ìnìrun àìlà náà ló ná ò di gbèsè àti pé tí ìparí àsìkò méjì tó bá rí bákan náà ìbẹ̀rẹ̀ wọn náà bákan náà òun ló yẹ kó rí yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ìrun jimá arọ́pò ló jẹ́ fúnrun àìlà àjẹgbẹ́ àsìkò tá a máa ń kírun àyílà gangan iná lásìkò tí a kírun ní àsìkò tá a kírun jimá àwọn jẹ́ sọ pé àlékí láago mẹ́sàn-án lásìkò ìyálẹ̀ta lára àwọn ẹ̀rí tí a ní pé inna hadha yawmun ja'alahu Allahu 'idan lil muslimin wọn náà mi sọ fáwọn èèyàn ni pé ọjọ́ jimá o ọjọ́ kan tó ṣe pé ọlọ́run bá ṣe ní ọjọ́ ọdún fẹ́yìntì ẹ mùsùlùmí ẹ máa dá ìrìn ẹ máa dá padà fún wọn kí ọjọ́ jimá kọjá ọjọ́ ọdún kò tún láàsì kọjá pé àtijọ́ jimá àtọjọ́ ọdún bákan náà ìní àṣejẹrí bìdálìlì pé ọjọ́ ọdún èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ lóòjọ́ ọdún yálà ọjọ́ kan síwájú àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ọjọ́ jimá a lè gba àwẹ̀ níjọ́ thursday àti friday tàbí friday àti saturday léyìí tí ó sì lẹ́tọ̀ níbi ìran ọdún àti pé ìran jimá àti ìran ọdún méjèèjì wọ́n yàtọ̀ síra wọn àwọn tó sọ pé kírun jimá kó tó di pé àsìkò jimá ó tó tó bá kù sáátà kó tó àwọn náà láwọn ẹ̀rí lára àwọn ẹ̀rí èyí tí a ń lò ní pé ìmáàmù amadu kọ́ ló ń kọ́ba ní kẹwọn wọn làwọn gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ wakẹ́yìn ọmọ jafar ọmọ barkan ọmọ thabit bọ́nà hajjaj látọ̀dọ̀ abdullahi bùnú sídánà abdullahi bùnú sídán oní shahidtu li khutbata onírun jimá òǹkì lẹ́yìn abubakar siddiq fakanat salatu wa khutbatu qabla nisfi nahar àtirun àti irun àtàsìkò tó lò tí èsì kútùbà gbogbo ẹ̀ pátá ó ti parí rẹ̀ kó tó di pòrùn yẹ tàrí kọ́sùn tó dá méjì wàṣẹ ibtu àmà Umar mo kí lẹ́yìn Umar náà àsìkò rẹ̀ ò sétí Abubakar Siddiq kódà mo tún kí ó tún dákọ̀ àwọn èèyàn wàkàdálì kàrúwì àná Abdullahi bin Mas'ud ó lóun tún gbọ́ pé látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud gan òun náà tún máa ń kí lásìkò àti Jabir àti Sa'id àti Muawiya annahum sallu qabla zawal gbogbo àwọn tá a kà á kírun jimá kótó di pọ́ọ̀rùn yóò yẹ àtàrí kí wọ́n ní tá a fẹ́ mú wá ní dáhùn lórí eléyìí ìkíni tó gba ọ̀rọ̀ yẹn wá Abdullahi ibn Sidan majihulu ni gẹ́gẹ́ bàbá wa ibn Hajar bí wọ́n ṣe sọ wọ́n sọ pé majihulu ni yẹn ni pé àdìsì a lè fi ṣẹ̀rí àdìfì a máa pè ní àdìsì dọ̀yìn tába ti lè rí nǹkan ẹyọ kan nù nǹkan mẹ́jọ tába ti lè rí lára rẹ̀ lára ẹni jahalatu rawi ọ̀rọ̀ tí a fi ṣe ẹ̀rí níbi lórí ipa lè kírun jimá kóòrùn ò tó yẹ àtàrí ìkànnì àwọn tí a gba hadith ń wá rajulun majhul ńlọjẹ so tó bá rí bẹ́ẹ̀ àlẹ́tọ̀ láti lo ẹ̀rí hùn láti lè bá fi ṣe ẹ̀rí yàtọ̀ síyẹn bàbá wa ibn abi shayba ọgbà ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ Umar bin Khattab kọ́lọ̀ nǹkan bá níyọ́nù sí pé ìgbà tóòrùn bá yẹ tàrí tán dáadáa ní tó máa ń gorí mímbàrí lọ kó tó di pé yóò abẹ́rẹ́ khutubah ah, ẹ jẹ́ kí n mú sáré mú ọ̀rọ̀ kan wá léè tí bàbá wa Ibn Kudama gangan kọ́lọ́mù bá kọ́ bá ní yọnu sí i léè tó mú wá nígbà tí tọ́yìnà náà àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta táwọn àfáà ti ń sọ nígbà tó mú wá tó mú wá tán ní tí bàbá sọ ni wípé tó bá rí bẹ́ẹ̀ ó ní idha thabata hadha fal awla alla tusalla illa ba'da zawal ó ń pé bọ́rọ̀ bá ṣe rí nù á pé èyí tó dáa jùlọ èyí tó lóore jùlọ èyí tí ládàá rẹ̀ tó pọ̀ jùlọ èyí tó lọ́wọ́ bá tó yọ́nú sí jùlọ èyí tá a fi bójú rẹ̀ lọ́wọ́ bá pàdé jùlọ ni pé allah tó sọ́la ká má ṣe kírun juma ilà bàdà zawal àfilẹ́yìn ìgbà tí oòrùn tó bá yẹ̀ tàrí tán ìkíní lè yóò kọ̀rọ̀jà mí nílẹ̀ xìlá kálíbà móríbọ́ kó n bí àìfẹnukọ̀ àwọn àfa ẹlẹ́ẹ̀kejì wàbí fáìlì ya fìlúwàkìtì lẹ́dí káà nínú bí sallallahu alaihi wasallam yaf'aluha fi fi akthari awqati àti pé lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ̀ tàrí ńlá níbi máa ń sábà kírun jimá kó lè bàjẹ́ pàrọ̀ náà kí ní àsìkò tó ṣe pé ń lọ́pọ̀ jùlọ léè tí anabi sallallahu alaihi wasallam ti máa ń kírun jimá nínú rẹ̀ ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta tó ni pé wala anna nabiyya sallallahu alaihi wasallam kana yu'ajjiluha bidalil al-akhbar allati rawainaha sọmọsíyàn bá kí kásìkò náà tó tó so wọn ní kò sí ti ó burú ń bẹ ní tí àfa wa bàbá wa Ibn Qudama ti ń gbìyànjú láti báwọn bàbá ṣe máa ń kí àsìkò ń gan ńlọ́dáa jù ọ̀rọ̀ tẹ́yìn ṣe ẹ̀rí ní ìsìn tẹ́ wàá ń da ìgboro ooru sí nítorí rẹ̀ èmi kékeré yìí ọdún bíi mẹ́tàlélógún sẹ́yìn ó ní mo ti ka ọ̀rọ̀ yìí ni mo ti kà á ní jamia islamiyya ni mo ti ka ọ̀rọ̀ yìí ẹ dákun bẹ̀rù Ọlọ́run ba àwọn fatiwa tá màmá mu wa tí ó bá máa da ìgboro ooru ẹ dákun máa jìnnà sí nítorí Ọlọ́run subhanahu wa ta'ala ẹ jẹ́ á máa rántí o ìmọ̀ yìí ìbádà ni o ìmáyé ìjọsìn ló jẹ́ fọlọ́wọ́n ọba o ìjọsìn náà bò ní ìgbà lọ́wọ́ ẹ̀dá àfi kéèyàn ó ṣe nítorí tọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo nínú hadith Ànábì ní ẹni yòówù tó bá wá ìmà ìmà náà ó wà kò wá nítorí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n wá torí kó lè bá a máa ṣe fáàrí torí kó lè bá a ṣe kó lè bá a máa ta kàngàn káwọn kọjú àwọn èèyàn kó yíjú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ kó máa mú nǹkan tuntun wá tẹ́pẹ́ àníyàn nu lórí ìmà téèyàn ní so irú ẹni báwọn kò ní gbóòórùn àlùjáná o tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àníyàn wa ẹ̀jẹ̀ ọ̀dà lórí gbogbo sẹ́tà bá ṣe ìmà téèyàn ọba wá èèyàn wá ìmà pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ fi mú àìmà kan kúrò lẹ́mìí ara èèyàn ẹni bákan náà wọ̀rọ̀ fún àn lè jáàlè àǹgẹ́rì mi nàlẹ́ mùsùlùmí gbogbo ẹni tó jẹ́ aláìmọ̀kan nù mùsùlùmí bó làwọn náà ṣe jẹ́ onímímà bó ni wọ́n sì ní jẹ́ aláìmọ̀kan eléyìí jẹ́ àwọn ìdí pàtàkì tíyàn gbọ́dọ̀ torí ẹ̀ wá ìmọ̀ ẹ dákun ẹ jẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá wọn fátíwá tí ò fẹsẹ̀ múlẹ̀ ẹ dákun ẹ jẹ́ àjìnà sí i lára àwọn ẹ̀rí táwọn tí a sọ pé a tún lè tí a sọ pé kò sí ní tó burú èèyàn lè kí bóòrùn ò tí ì yẹ̀tà lára àwọn ẹ̀rí tí wọ́n tún lò ó ní hadith ètí wọn gbà wá látọ̀dọ̀ Salima ó bẹ̀ wípé kunna nusalli ma'a Rasulillahi sallallahu alaihi wasallam al-jumu'ah ثم ننصرف وليس lil-shaytani ولا wọn làwọn máa kírun jimá pẹ̀lú ànábì àwọn òṣìṣẹ́ rí kò ní tí ì sí òjì kankan níbi àwọn ará ọgbà àbáwọn ìgànná so àdìfí mi tí a tún lò àádán lórí lẹ́yìn náà o wọ́n ní ma kunna naqil wala natagadda illa ba'da al-jumu'a fi 'ahdi rasulillahi sallallahu alaihi wasallam muttafaqun alayhi wọ́n ní àwọn èyí jẹun ọ̀sán àwọn èyí sì sunrun ọ̀sán ìyẹn kọ̀ ìlú la nígbà ayé anabi sallallahu alayhi sallam ilà báńdà juma àfilẹ́yìn bàtà wọn bá kí juma tán ọ̀rọ̀ etí à ń wí yìí náà òun náà òun náà ní ìdáhùn wájú lè ṣe láàlú wọn ni wípé láàyè sàmàgàdá ànúwàlà kọ́ ìlà báńdà zawal pé ẹ̀yìn ìgbà tí tọ́run bá ti yẹ̀ tàrí tán wọ́n yé pè ní àsìkò kọ̀ìlúlá wọ́n yé sì pè ní àsìkò juma ìdáhùn lórí eléyìí ni wípé àwọn ahadif ètí ó fẹsẹ̀ múlẹ̀ ju eléyìí lọ ó jẹ́ àmọ̀ wípé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam àsìkò tó máa kí ńlá àsìkò yálẹ̀ ta kápádé ìsè ọ̀fẹsẹ̀ múlẹ̀ mùsèmùsè rẹ̀ ọgbàmùsè àní ọ̀rọ̀ ni baba Ibn Kudama ńlọ ti sọ pé èyí tó lọ́lá jùlọ tó lóore jùlọ oníkákìrún jimá wa lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ tàrí tán torí ńlá àsìkò tó pọ̀ jùlọ lẹ́yìn tánà ti fi máa ń kí àti pé àdìf ń bẹnu Bukhari ó ń tọ́ka sí pé àsìkò nìkan àsìkò yálẹ̀ ta ànábì kò yẹ kó gbò lórí rẹ̀ tẹ́ jáde láyé ọlọ́run bá yóò sànù ẹnì kọ̀ọ̀kan wa yóò sàlékún àgbọ́yé wa yóò ṣàlùmọ̀ àlùjánnà ọlọ́run ní í ṣe wá ní ọmọ náà rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdika ashhadu an la ilaha astaghfiruka wa atubu ilayk